وكل دلالة في النار إخوة إيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn يبكي tí a dúpẹ́ fún ọlọ́run a tọrọ كل ما باع نبوى محمد صلى الله عليه وسلم أبلغ بعد المستدير للجاس ما أبيه ولد إن أرى لهم وباع lónìí ọlọ́njẹ́kọ́ ṣọwá láǹfààní àti àwa tí a ń ké àti àwa tí a ń gbọ́ kí ọlọ́wọ́n bá kí wa rahmatullahi سورة النحل آية الشجور هنا آية 102 Ìrìnjúmọ̀ ti wípé àyà àwọn ọmọdé àìsẹ̀sẹ̀ ó láti máa bẹ̀rẹ̀ ẹ̀kùnlé òṣèlú abẹ́ aláàbùsàn ọ̀rọ̀ ààrá kò fún wa ní àgbòrí ọ̀rọ̀ náà. أعوذ بالله بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة مطمئنة يأتيها الهدوء ولا من كل مكان فكفروا بذلك بالله فأذاقها الله لباس الجوع والخوف فأذاقها الله لباب الجوع والخوف بما كانوا يصنعون ولقد جاءهم رسول منهم فكذبوه فكذبوا ما فأخذهم العذاب وهم الظالمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباب الجوع والخوف بما كانوا يصنعون والغلاء رسول منهم فكان ọ̀bẹ̀rẹ̀ títúmọ̀ àkùránì pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó pẹ̀ ògbò aláyé ọba tó ṣe pé oúnjẹ tó bá ti ṣe ẹ̀nìkan ní òkú tó bá ti gbọ̀gbọ̀gbà ìyáàmà وضرب الله مثلا قرية وضرب الله مثلا lélẹ̀ èyí ni àyàtí àti àlàyé láì pé ọlọ́run bá fi àpéjúwe ìletò kan omi lélẹ̀ kó lè gbogbo orílẹ̀-èdè ayé pátá káwọn náà kí wọ́n má ṣe rú bẹ́ẹ̀. Ìletò náà, ó jẹ́ ìletò ìfàyàbalẹ̀ ń ṣe sí ẹ, tí kò sí dàárù dàápọ̀ nínú ètò ìgbòmí tó lò Ìjẹ́ mú àwọn tí ń gbé inú ìletò náà ó wá bá wọn nírọ̀rùn ní pẹ̀lẹ́kùtù ní kò lè máa ká gbogbo ọ̀nà pátá bí wọ́n bá bu orin lásán àdòwò ìfà jáde bẹ́ẹ̀. Fákàtà ọ̀bí àdúmìlá. Wọ́n wá padà ṣe àìmóore táwọn ìlera tọ́lọ́wọ́ bá ti fún wọn. Bàbá ọ̀hánwọ́mù ní bàbá ìlú. Bàbá ọ̀hánwọ́mù ní bàbá ìlú rí wọn lọ́wọ́. Ọlọ́run wá padà fún wọn tọ́wọ̀ ọlọ́pọ̀ wọn láṣọ èdè àwọn tí wọ́n ti jẹ wọ́n tún kò jẹ́ tọrọ wọ́n padà di ẹni dédé ń pa wà lọ́wọ́ bákan náà àìbalẹ̀ àyà ìbẹ̀rù ó padà rọ́pò ìfọ̀kànbalẹ̀ tó ń bẹ fún wọn. Ìbẹ̀rẹ̀ kàánú yẹ̀ látara tí wọ́n ṣe fún wọn aláàmì pọ́pọ́ ọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́sẹ̀ sí wọ́n ní àyà nítorí àwọn ará mọ́ta ọlọ́wọ́n àlẹ́gbọ́n àwọn ọmọ ìgbàlódé láàrin ará ayi mọ́kà wọ́n ń gbádùn kàábà tó ń bẹ ní yẹn ọlọ́run ti mọ́lẹ̀ fún wọn ní torí pé láti kò àwọn èèyàn wọn ṣe àjì náà gbogbo ẹni jẹ́ni tó bá ti ń dọ́gba bí òní ìpolé mọ́kà òní ìta gbogbo àwọn tí wọ́n wá ṣe àjì náà àwọn náà ó kò wá yóò sọ owó fáwọn ará mọ́ta ìyẹn padà lọ lọ sí commercial center nígbà náà lọ́dún jẹ́ tó ní eré ìrùsù rẹ̀ lárúbáwá inú òun tí rírí ṣe tó pọ̀ sí oná ìlúmọ́ta àwọn èèyàn ń gbé yẹ́sìrì wọ́n gbé tọ́ọ̀rì ṣùgbọ́n kò sí gbogbo àwọn ìlúmọ̀ eré ìrùsù rẹ̀ lárúbáwá tí èèyàn bá fẹ́ ṣe iṣẹ́ ìṣòwò tẹ́yà fẹ́ máa rówó tó fẹ́ máa jẹ ní ọ̀rùn òyìn ìṣòro lédè mọ́ta tó kà ọlọ́run bá ti wọ́n bẹ́ẹ̀ ó ya ọlọ́run bá ti dìde láàrin wọn ìjẹ̀rọ ọlọ́run bá yìí náà tún bẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo gbà lẹ́bi gbogbo òṣèré akọ́lọ́wọ́ bá ṣe fún wọn yìí wọ́n ta gbogbo rẹ̀ tọ́jú òṣà títí tánàbí jáde kúrò lóòrùn mọ́ta ó bá màdínà lọ bákan ti ṣe kúrò mọ́kà tó bá màdínà lọ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn wọ́ tẹ̀lé àpọ́nlé iyì ìgbádùn tó ń bẹ nínú mọ́kà yẹn ọlọ́pàá darí ẹ̀ sí màdínà àwọn ará mọ́kà ìlú wọn pa wọn gbogbo ìkẹ́ tọ́lọ́ ń ṣe fún wọn kò já kìkẹ́ náà torí pé ìdẹ̀ra ọlọ́wọ́ bá tí wọ́n rí yẹn wíwà ń bẹ̀ àyẹ́bì nẹ́bí bá mi ìrúkọ́lọ̀ ọ̀rọ̀ àwọn pé wà máa ń káàkiri lọ pé àdúgbà kù máa ń darí wà máa káàkiri lọ máa ń dìgbà mú wà ń mú ìdàrí wà máa káàkiri lọ pé wà ń dìgbà mú wà ń darí وما كان الله معذبهم وهم يستغفرون وما كان الله ليعذبهم وما كان الله ليعذبهم وأنت بهم Lọ́kúrú ìgbà tí rẹ̀ ànábì bá ti ń bẹ láàrin wọn lọ́wọ́ ṣe kì í jẹ wọ́n ní àlérí ẹ̀. Àmọ́ ní kété bánẹ́bí ti kúrò láàrin wọn tó gba ẹ̀rí Màdínà lọ ọlọ́pọ̀ yíyà táwọn ará Mọ́kà. Òwò lọ déédé má, ní tó ti ń da kò dáa má, dàbí òṣòro àdáa má, látara pé wọ́n sàyè mọ́ọ́rẹ́ sí òjíṣẹ́ tọ́lọ̀ ń wí ilé ìbẹ̀rà fẹ́yẹ káfí mọ́ lọ wọ́n fi gbàgbó jíṣẹ́ ọlọ wọ́n fi takú lọ́lọ́ ní ìyá fi tó sí wọn bẹ́ẹ̀ àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́sẹ̀lẹ̀ wọ́n ní mọ́tà yìí ó tẹ́ lérí àwọn ará mọ́tà bákan náà àyàtà fẹ́ tún tó tún tẹ̀lé yìí náà àbá àlháfíṣẹ́ mùsùlùmí wọ́n fi áyà tó tẹ̀lé wọ́n fi jọ fún báyìí ọ̀rọ̀ yẹn ká lè mọ̀ pé ọ̀rọ̀ àwọn ará mọ́ta lọ́lọ́wọ́n bá ń sọ bẹ́ẹ̀. Ara ọba nítorí ó máa bá wọn agbébìdé láàrin wọn nínú mọ́ta náà. Wọ́n náà, wọ́n Àwọn ọ̀dọ̀ òun náà. àwòrán ìmú ilé ẹja púpọ̀ bí ìyá tí wọ́n látara pé wọ́n ń bọ́ nínú wọ́n ń bọ́ nínú nítorí pé wọ́n pe ọ̀rọ̀ lọ nírọ̀ wọ́n ṣàbòsí. Áyà tó tẹ̀lé yìí làwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn onímọ̀ọ́sẹ̀ sí ni wọ́n fi jọ sí báyìí pé mọ́kàlì torí àwọn ará mọ́kàlọ́ ń àmọ́ tá a bá wá fi ojú tó kẹ̀wó kò má lórí wọn nìkan gbogbo ẹnikẹ́ni tó bá bọ́ sípò ìkà ìmoore ìdẹ̀ra tọ́lọ́wọ́ bá ṣe fún ó lè jẹ́ individual àmì ó lè jó lórí olórí ó lè jẹ́ ìlú ó lè jó orílẹ̀-èdè gbogbo ìgbàgbọ́ làwọn bá ti pọ̀ ní kíkẹ́ sọ́dọ̀ ẹni bẹ́ẹ̀ bá ti ṣà ìmoore ọlọ́mọ padà gba ìlera náà ní àwọn àbá wọn ìkúfùrù nìhìnà sábàbù ìjàwáyà kúfùrù nìhìnà sábàbù ìjàwáyà gbogbo ìgbà tí ọmọ ènìyàn tó bá ti máa ń lo ìlera tọ́lọ̀ wọn bá ti tó fi kọ̀tọ̀ lọ tó fi takotọ̀ lọ. ẹlọ́mọ wò ó ìdẹ̀ra ni òye pẹ́ lọ́wọ́ rẹ̀ bọ́bá sì pẹ́ ọlọ́run ẹ̀yìn lẹ́ẹ̀mọ́ nídẹ̀ra ọlọ́run yóò àgbáríkà kúrò ní. lọ́bi jẹ́ pé ààyè bó ṣe jẹ́wọ́ mọ́ ẹ̀wọ̀n ara ó ká ẹ̀yìn kọ̀ọ̀kan

ìyá àìsàn rọ́bì ọmọ ọ̀sán ara àmì ha wọ́n wọ́n ń bí àyẹ̀tì léèrè pé ah, à wọ́n láyé ìdìbò mi. ṣùgbọ́n náà ló fojú gbogbo ìbẹ̀rẹ̀ sí wọn kó wá sùn. àlejò wa ń da lóhùn pé awọ̀lẹ̀ àkówó àbùdá ìṣẹ̀kọ̀ sẹ́mi ìlú ìlú ìṣọ̀lọ̀ ìyá túmọ̀ sí wípé àlàáfíà dánàbí ní lóbìnrin yẹn náà fílà ó fi náà fílà á dúpẹ́ àlàáfíà ìyẹn tí mọ̀ sí pé nínú ọ̀nà tá a fi ń mọ oore bọ́lá wọn bá ṣe fẹ́ẹ̀kì kọ̀ọ̀kan wa oore tó ṣe yẹ ká mọ̀ lò ó láti fi lọ́lọ́ àlàáfíà ló fún wọn fi sin lọ́wọ́ owó ló fún wọn iná tó tọ́ ọ̀nà ọlọ́wọ́ ìrìn ẹsẹ̀ ló fún wọn fi tún ẹsẹ̀ ṣe ipò kan ló fún wọn lò ó láti fi fẹ́ẹ̀kì ọlọ́run lárugẹ gbogbo àwọn nǹkan tí bá ti ń jẹ́ ìdẹ̀ra àkọ́kọ́ ọlọ́pọ́kọ́ nípìn nínú ẹ̀ kò tó lò ní àǹfààní dára jẹ́ eléyìí máa ń jẹ́ kí ìdẹ̀ra ó gbọ́gbọ́ kálùbáríkà ó sì máa borí ìdẹ̀ra náà ọlọ́pọ́ ní já àwọn tó ló ń lé ní ọmọ Ọlọ́run ọba ó tún wá dojú ọ̀rọ̀ padà sọ́dọ̀ wa. Àwọn ìdẹ̀ra fọ́lọ́run ọba ṣe fún wa. Ọlọ́run bá ní ẹ̀tọ́ mi fún ní tẹ̀jẹ̀ bá àwọn ìdẹ̀ra náà. Tẹ̀ bá ti fún ọlọ́run kó o fi lọ ṣiṣẹ́ nínú àlàáfíà rẹ kó o fi tójú ṣe gbogbo tí ó jẹ ọ́ láǹfààní kó o lọ àlàáfíà rẹ fún lẹ́yìn ìgbà tó o bá ti ṣe tọ́lọ́ ọba ń bẹ̀. Ọlọ́run bá ní fàkúrú ẹ máa jẹ máa mú. Máa lọ́wọ́ ọ̀hún aláàdáhùn kọ́ yíta. Gbogbo àwọn nǹkan tọ́lọ́run bá pa létè fún yín sí nǹkan ẹ̀gbọ́n nǹkan tó mọ́ tó kún lé ayé ẹgbẹ̀ẹ́dẹ̀ ọlọ́run bá ní ẹ máa lò àwọn olùmọ̀ ẹ̀jẹ̀ sí wọ́n ní àkìlì tọ́lọ́run bá sọ níbẹ̀ kẹ́límà ákìlù kẹ́límà kan tó ṣe wípé ábúlágù ẹ̀ ìjìbá lè ṣe yìí bẹ́ẹ̀ ẹ bá fẹ́ ṣàǹfààní púpọ̀ lára nǹkan èèyàn sọ wípé ó jẹ́ ṣùgbọ́n kò jẹ́ ẹ̀ẹ́dẹ́ kó jẹ́ sẹ́nu nìkan ẹni ló bá kówó ìjọba ayọ̀ kó kówó jẹ tó jẹ́ ó lóye ọ̀pọ̀lọpọ̀ ayé ní tọ́lá wọn bá àgbẹ̀bẹ̀ kan kò ní ẹ máa jẹ kò túmọ̀ sí jíjẹ sẹ́nu torí pé gbogbo àwọn nǹkan mèremère tọ́lọ̀ wọn bá fi sí ìké wa láyé kò túmọ̀ sí pé gbogbo ẹ̀ náà là ń jẹ jẹ́nu ọpọlọ wọn bá nípa kúrú mi mẹ́rin lákọ̀ọ́kún lọ àlàálẹ̀ ìjọba kúrú mi mẹ́rin lákọ̀ọ́kún lọ àlàálẹ̀ ìjọba ọlọ́wọ́n bá nípa kúrú ẹ máa jẹ gbádùn ẹ máa lò ó ìmẹ́rin lákọ̀ọ́kún lọ ìbá. Àwọn nǹkan tọ́lọ́wọ́ bá fi jí ìkìyín láyé ẹlò ẹnu ẹnìkan ò bá láti fi àwọn nǹkan wọ̀nyí léèwọ̀ fún ìṣòro ọkọ̀ tó dáa kìí ṣe haram ilé tó dáa kìí ṣe haram fún ìṣòro gbogbo àwọn nǹkan mèremère nǹkan ìgbádùn ayé tọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ fún wọn lọ́nà طيبا فكلوا مما رزقكم الله حلالا طيبا ṣùgbọ́n àwọn nǹkan mèremère tọ́lọ̀wọ́ bá ń sọ yìí ó fi condition méjì sí torípẹ́ lèmi ń bẹ nínú nǹkan mèremère lọ́dọ̀ ọdún ẹ̀ gbígbó ó jẹ́ kan lọ́dọ̀ ìjọ kó gbàgbó ọba ẹ̀jẹ̀ nínú nǹkan mèrè mèrè àti nǹkan ìgbádùn lọ́kàn ọlọ́run wá tún wa sílẹ̀ ìtọ́lọ́ ń gbà lérò pẹ̀lú nǹkan mèrè mèrè nǹkan ìgbádùn ayé tó ní ká máa lò ó ní aláàlá ń tọ́ yìí ta àkọ́kọ́ ó gbúdọ̀ jẹ́ nǹkan ìdájẹ àbí dáàmù tí ó da àlàáfíà wa rú àbí dáàmù tí ó da iṣẹ́ ọpọlọ wa rú méjèèjì yẹn ni kẹ kọ́kọ́ wò kẹ bá ti fẹ́ lo àwọn nǹkan ìgbádùn ayé nínú àánú ọlọ́lẹ́rìí wa àwọn nǹkan tọ́lọ́ ní àmọ́ ẹjẹ ó pọ̀ ju tó ní ká má jẹ lọ èyí ìdí nìyẹn ìwọ tó pé ìtọ́lọ̀ ní kò má jẹ ló ń jẹ ìtọ́lọ̀ ní kò má mú ló ń mú bó o lọ sí fẹ́ lójú bó bá tó wá jọ ọ lọ tó sọ fún ọ wípé èyí tí mo ní ọ̀jẹ́ pọ̀ èyí tí mo ní oorun ó pọ̀ àwọn tó ní ámámú ó ṣàlàyé ẹ̀ ìyókù ó tún wà lẹ̀ torí pé ìtò ní ámá jẹ́ ìtò ní ámá mú ìtò ní ámá lò àwọn ní pọ̀ ju èyí tó ní kámá jẹ lọ láti mọ àánú ọlọ́run lórí wa ọlọ́ní ámá mú sí oníkámú sí ó ní aláwòrán beverages mall gbogbo ẹ̀yẹn lọ èyí tó ní ámúlú pọ̀ ṣùgbọ́n èyí tó ní ámàmú kiri ó ní ámájẹrẹ ẹlẹ́dẹ̀ kájẹrà fún kájẹ màálù kájẹ ẹṣin pé kájẹ ẹṣin kájẹ àgbò kájẹ dálà. gbogbo èyí tó ní àjẹ́ àlèkásá àwọn èyí tó ní àpẹjẹ ó kéré nǹkan ọ̀gbágbọ́ ayé wọn pé èyí tó ní a máa ń lò nínú ẹ̀ ó kéré nínú aṣọ èyí tó ní a máa wọ̀ ó kéré nínú nǹkan ọ̀gbìn èyí tó ní nǹkan ọ̀gbìn òun kú bí o bá ti jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pọ́sà ní báyà ó ní inú ìlú ṣe kàlá mùsùlùmí bá lówó kọ́ra kó mọ̀ ní ìtọ́lọ́ wọn bá fi ní ìfàkúrú mímọ rọ̀yà mákúmọ́ lọ ọ̀hánlá lọ yìí bá Àwọn ọba ni ẹ tí mo fi jí ìjìyín láyé ẹ wá rí wípé àlàálá àlàálì ó sì jẹ́ nǹkan tó mọ tí méjèèjì bá pé bẹ̀ ẹ máa lò ó bẹ̀ ṣe fẹ́. àmọ́ gbogbo rẹ̀ tó ń lo nǹkan náà. Ẹ máa fọpẹ́ fún Ọlọ́run lórí ìdẹ̀ra tó ṣe fún yín o. láti lókun láti ṣe tọ́lọ ní. Ọmọ tó dá tó ń lò ní ẹjẹ́ kó jẹ́ iṣẹ́ tó mọ gbèrò mọ́ṣáláṣí. Ẹ̀kọ́ jẹ́ irinṣẹ́ tó fi mọ́ tó fún ẹbí pọ̀. Ẹ̀kọ́ jẹ́

ẹgbà pé gbogbo òdẹ̀rá tó ṣe fún ìyẹn ẹ̀sìsìn lọ ẹ má jẹ́ káwọn òdẹ̀rá yẹn ẹwọ ọlọ́ ó tó wálẹ̀ àwọn òdẹ̀rá yẹn ó ní kàlù iṣẹ́ ìwọ̀ tí mùsùlùmí ó lo ọkọ̀ tó dá iṣẹ́ àárọ̀ kìí ṣe ìwọ̀ tí mùsùlùmí ó jẹ tó dá kìí ṣe ìwọ̀ tí mùsùlùmí ó gbé ilé tó dá kìí ṣe ìwọ̀ àmọ́ gbogbo nǹkan àwọn mẹ́jẹ̀ yìí àkọ́kọ́ ìtò fẹ́ẹ̀sì yẹn tó jẹ́ halal ìtọ́lọ̀wọ́ bá gbọ́wọ́ sí ẹlẹ́ẹ̀kejì kọjẹ́ tó mọ́ ẹlẹ́ẹ̀kẹta kò wá náà sí bẹ́ ìbẹ̀ra tó ṣe látara tó ṣe ọ̀hún pọ́ lọ tí mẹ́tẹ̀ẹ̀ta ẹ bá ti pé kò sí tó ní kó mọ́ ló gba àwọn nǹkan náà lọ́wọ́ ti pé lódodo lẹ́yìn lọ́nà nìkan Àwọn ọba ìgbà tó sọ àwọn tó lẹ́tọ̀ọ́ fún wa tó pọ̀ rẹ́gẹ́gẹ́ tí ò lóǹkà, ó wá fẹ́ tàdá ìyẹn rí àwọn nǹkan tó jẹ́ èwọ̀, tó dípẹ́ tó dé èwọ̀ mọ níwọ̀n. Ọlọ́run ọba ní àwọn nǹkan tó ṣe wípé kò sí nínú omi ṣe dùn ló kò sí bẹ́ẹ̀ ti lówó lọ́wọ́ tó ẹ má ti rẹ̀ ní èyí ṣe gbádùn o ẹ má kó owó nílé yẹ ẹ má jẹ káwọn nǹkan ìlówó ní jẹ bó tilẹ̀ fẹ́ lówó lọ́wọ́ tó àkọ́kọ́ ní ọlọ́run mo ṣe ẹ̀jẹ̀ léèwọ̀ ẹ̀jẹ̀ èèwọ̀ ni mùsùlùmí fi jẹ ẹ̀jẹ̀ mùsùlùmí fi ń ẹ̀jẹ̀ àwọn kan tán bá ti gba ẹ̀jẹ̀ ẹran wọ́n lọ pọ̀ yóò wá dàbí ẹ̀dọ̀ wọn a wá gbé lórí e oúnjẹ wọn a máa jẹ àrọ́ọ̀mù ní gbogbo ẹni tó bá dárú ẹ̀ kó lọ túbá ó ti ṣẹ lọ́run ìwọ̀ ni bí ìgbà tó yájá tó jẹ ẹlẹ́dẹ̀ bó ṣe náà kódà àwọn ní asúnmọ́ ta lọ́jà lọ́jà alẹ́ dọ̀m̀bọ̀rọ̀ àgbẹ̀wọ̀n haram ni ọ̀nà kan nìyẹn àwọn èèyàn tí wọ́n bá pa ẹran báyìí wọ́n á ẹ̀jẹ̀ rẹ̀ kọ́ ẹ̀rọ ọjọ́ léyà yọkọ̀kọ́ dà òun mo lọ kó tún mú ẹ̀jẹ̀ kí ṣe mú yóò ní kán fi pọ̀ ọjẹ́ àwúre yìí kí ló burú bẹ̀ ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ àgbòdá apá tó burú wà àgbòdọ̀ jẹ́ ẹ̀jẹ̀ àgbòdọ̀ mú ẹ̀jẹ̀ ẹlòmí ń bẹ bíléèdì jẹ lọ́wọ́ yóò bá gbé ọwọ́ ọjọ́ yóò fa ẹ̀jẹ̀ yẹn mú yóò gbé mi ẹ̀ṣẹ̀ yìí ṣùgbọ́n o lè pa kò sí dànù torí pé nípa tó fẹ́ ṣe ìyẹn náà ni kò apply prayer lórí ìgbẹ́ yẹn ni kó lè tètè kọ́ ní kẹjẹ má jáde mọ́ àmọ́ ẹ̀jẹ̀ yẹn ò gbúdọ̀ gbé mi ó gbúdọ̀ tún náà nílé ò gbúdọ̀ gbé mi ọ̀kan nìyẹn kí la wá fẹ́ sọ ẹ̀jẹ̀ tí wọ́n fà sí mi lára ń kọ́ àwọn ìjọ kan náà àwọn kiri àwọn ẹlẹ́rìí ìdí ọ́fẹ́ àwọn àwọn ìgbẹ́jẹ̀ yẹ́tí ma àwọn ẹlẹ́rìí ọdún àwọn èyí àwọn èyí gbẹ́jẹ̀ kọ́mọ̀ kú lọ láì wọ́n ti lè wọ̀ ibi táwọn wá gbọ́ yé lọ yẹn ọlọ́run ti ẹ̀jẹ̀ máa mùsùlùmí ìyàtọ̀ ń bẹ láàrin mímú ẹ̀jẹ̀ àti kí wọ́n gba ẹ̀jẹ̀ sí ọ lára ìsìláàmù ìgbàláyé lẹ̀ tó bá ti rí pé bùkátà fún ìlera fún dídáàbòbò ẹ̀mí wọn ní kan fa ẹ̀jẹ̀ sílẹ̀ lára lẹ́yìn ìgbà tí wọ́n ti sterilize ẹ̀jẹ̀ yẹn tí wọ́n ti yẹ̀ ẹ́ wò torí pé wù ń bẹ níbi ẹ̀jẹ̀ gbígbà ẹ̀jẹ̀ ní ń bẹ àìsàn ń bẹ ń bẹ wọ́n bá tún pàṣẹ wọlá àìsàn tí ò sí lára rẹ tẹ́lẹ̀ ó bá débẹ̀ fọlọ́n tó wà ń bẹ̀ bó tilẹ̀ jẹ́ káwọn tó ń ṣètò dúkà ẹ̀jẹ̀ yẹn wọn á máa gbìyànjú tí ọmọ ènìyàn láti rí pé ẹ̀jẹ̀ yẹn mọ́ àmọ́ perfection ò ní pé èèyàn ẹlẹ́rìnbẹ̀ ti jẹ́ kẹ papọ̀ èyí tẹ̀ sí ìṣe kẹ papọ̀ báwọn oníṣẹ́ ìṣe níṣẹ́ sí mi tẹ́lẹ̀ lọ́kùn jẹ́ pé ẹ̀jẹ̀ ó ti nínú pé inú èèyàn mọ́ ìgbẹ́yà ẹ wá fún ẹ̀jẹ̀ síra ó dàbí ẹ bá ní ọ̀tá méjì ìlú láì ní gbẹ̀jẹ̀ ó dá ẹlòmí lọ́kọ̀ sọ gbogbo ṣe ẹ̀bá fẹ́ gbẹ̀jẹ̀ ẹ bá lo oògùn báyìí ewu láti ẹ bá gbóhùn ẹ̀yìn mọ́ mi gbẹ̀jẹ̀ ṣùgbọ́n lómi ní ìgbà lọ́kọ̀ sọ pé kò sí àbúrò kò sí ìlà tó bá ti dọ̀rọ̀ pé kò sọ́nà àbáyọ ogúdọ̀gba ẹ̀jẹ̀ ìlànà ìfà ìrìnlẹ̀ kágbà èyí òpó sábẹ́ iná máa rọ́mà aláìkún mọ̀lúmẹ́ta ìdámi iná máa rọ́mà aláìkún mọ̀lúmẹ́ta àkọ́kọ́ òkú gbẹ́ṣe àti lọ sí ìdámi àkọ́kọ́ iná máa rọ́mà aláìkún mọ̀lúmẹ́ta ọlọ́ọ̀bá ní a ṣe léèwọ̀ fún gbogbo ẹran tó bá kú fún rẹ̀ èèwọ̀ ní ẹran tó ṣe wípé iléyá ẹtìrẹ ẹran kalẹ̀ ẹwà lọ sí kẹrẹ tó ní ẹran yẹn ti kú ẹwà nípa ẹgbóyè sára gbóyè èlélẹ́ra wọ́n kó sí àfihàn ẹmẹ́jẹ nìkan gbọ́ ẹ̀fọ́wọ́ ẹ̀ pàwọ̀ ẹ̀ ẹjọ́ bẹ́ẹ̀ bí lẹ́ẹ̀ jáde ẹ̀ bẹ́ẹ̀ yẹn ti wulẹ̀ kó tó ti tó àgùdọ̀ jẹ́ mọ́ torí kó ti kú fún ẹ̀ alimẹ́ta nìyẹn àbí ọkọ̀ gba ó ti kú sáwọn ọbọ̀bẹ̀ pọ̀ bọ́ọ̀bẹ̀ mọ́ ilé ìsìnkú àgùdọ̀ jẹ́ àkọ́kọ́ nìyẹn nínú àwọn nǹkan tọ́lọ́ ń ṣe léèwọ̀ fún wa ẹran yìí sì ní tí ìbá ṣe kó kú fúnra rẹ̀ ó lẹ́tọ̀ọ́ a lè jẹ́ ṣùgbọ́n ìròyìn pò ló kún fún rẹ̀ títà wa la ju ó ti lè wọ̀ fún wa káàfi kó àwọn ọmọ wa káàfi kó àwọn ìyàwó wa níjẹ́ bí mùsùlùmí gbogbo ń lọ́ bá ti kún fún rẹ̀ inú àwọn ẹran tó tọ́ sí jẹ àgùdọ̀ léṣe rẹ̀ máa wà dámà àti ẹ̀jẹ̀ àti sàlàyé ọ̀pọ̀lọpọ̀ lórí ìyẹn nǹkan kan tó wá ń bẹ níbi ẹ̀jẹ̀ èyí tó yẹ kó yẹ wa ǹjẹ́ a lè ta ẹ̀jẹ̀ ǹjẹ́ a lè ta ẹ̀jẹ̀ kọ́ ọkọ̀ tó mú abẹ́ ìwá á ah, ẹ̀jẹ̀ máa pọ̀ lára yín nípa òun ìlú kàfé ẹ̀dá kù tá a lè dá ẹ̀jẹ̀ ó lè five thousand lára yín lágbàáyé gan international law ó tẹ́lẹ̀ wọ̀wé òòyè ta ẹ̀jẹ̀ àbáwọn tí ń bẹ nínú oríṣiríṣi ara wa ọmọ gbọ́ pé ó donate kidney ó donate ẹ̀jẹ̀ ó donate nínú òfin àgbáyé ìjọba yóò pè ọ́ lẹ́jọ́ tó bá ka ojú ẹ ìjọba gbogbo ọlẹ́jọ́ torí pé nínú òfin àgbáyé gbogbo ẹni tí ń bá ń bẹ nínú ìlú kan ìwọ kọ́ ló nira rẹ state lónìí ọ́ nínú òfin ayé state lónìí ọ́ bí àpò òjòjọ pé mo fẹ́ para mi ìjọba ní òkè ọlọ́jọ́ torí pé nínú àwọn nǹkan ìlú tíjọba ní ọ̀kan ló jẹ́ tẹ̀ tó bá fẹ́ para ìjọba lọ́gbà ìdálẹ́jọ́ òjọba náà pé ẹjọ́ ọ̀kan nínú àwọn nǹkan yìí ọbẹ̀ fún òru ìdí nìyẹn tó ń lẹ́ pé ní advance country gbogbo ipá náà ní ìjọba ọ̀kà títí sí nǹkan òkú lọ́wọ́ ìjọba òkúta ní nǹkan ń ṣe ọ́ kò sówó ọ̀fẹ́ kó lè pé ẹ̀dá mẹ́rin tó ń lò sí lórílẹ̀-èdè yẹn tó ní wọ nìkan wọ́n lè lọ orílẹ̀-èdè ní orí pé rí wípé àwọn iye ọ̀dà kéèkì ló wà ìyẹn ló lè kọ́ fọ́pọ̀ àwọn orílẹ̀-èdè yẹn ìyẹn ló ní ìwòsàn ọ̀fẹ́ fáwọn tó bá ti dọ́mọ orílẹ̀-èdè yẹn ojúṣe ìjọba ni láti protect citizen wàbí táyì ìjọba ọmọ kílèmù rẹ tó bá wá para rẹ ìjọba bọ́ ọ lẹ́jọ́ kó lè lòdì tó bá para rẹ láwọn orílẹ̀ kan ó padà gbé lọ kọ́ ó ti kú o tọ́ba wá ní ẹ̀wọ̀n oṣù mẹ́ta ní ó ṣe lórí sàárè rẹ̀ ní ó fi áńkọ́ fún síbẹ̀ láti ní pé ìdìbò ẹlẹ́wọ̀n ni. èyí ń ní nínú òfin ayé ṣùgbọ́n nínú Islam Islam ṣe ká mọ̀ wípé ọlọ́run lórí ni ọ́ àti gbogbo ẹ̀yà ara rẹ̀ ọlọ́run wa látàkùn lù ẹ̀rùn kùtàkùn wọn. Aláwọ̀ bá ní ẹ̀gbùdọ̀ para ní kọ wá láyé sú ọ, ó bẹ́ gbé ìgbàjẹ ọbẹ́ para lọ́lọ́ ọba ní wọ́n ti bẹ́ẹ̀. Iná lọ àtàrà lẹ́bìí إن الله كان بكم púpọ̀ tó lè láàrin ìdáyìn gbogbo oríkèríkè ara wa ni àwa kọ́la ní òwe káńtì kìí ṣe sí ẹ mo lè donate ẹ̀jẹ̀. Ìtumọ̀ donation èyàn wá lè tó léèsì nǹkan ká kọmpẹṣẹ́tì èyàn compensation yẹn kò túmọ̀ sí pé ògbò ọ̀fẹ́ tẹ̀tẹ̀ẹ́lẹ̀ wọ́n fún ọdún méjì lọ́sílù wọ́n kọ compensate kì í ṣe léèsì yẹn ló ṣe déédéé ẹ̀jẹ̀ ògùn sílẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí bó ṣe wà ní international law yẹn náà ní ṣẹ̀ríà ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá fi jẹ́ ká mọ̀ pé wà dáhùn èèwọ̀ ni a ti ń mu ẹ̀jẹ̀ àìjẹ ẹ̀jẹ̀ àti níta ẹ̀jẹ̀ náà. ọlọ́wọ́n bá ní bákan náà ẹ̀rìn ẹlẹ́dẹ̀ èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ jẹ́ ẹ gbọ́dọ̀ lu ọ̀rá ẹ̀rìn ẹlẹ́dẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹ gbọ́dọ̀ máa ta ẹlẹ́dẹ̀ bákan náà ẹ gbọ́dọ̀ máa sin ẹlẹ́dẹ̀ àwọn èèyàn kan gbọ́ mùsùlùmí ni wọ́n àwọn kì í jẹ́ àmọ́ nínú nǹkan ọ̀sìn tó lówó lórí àwọn èèyàn gbà tó tẹ́lẹ́dẹ̀ àkùrápọ̀ ẹ̀sẹ̀ gbàtàwà ti kéré jù báyìí lọ ẹlẹ́dẹ̀ ọmọ ààrẹ ẹ̀jẹ̀ báyìí ní ìgbà wà yọ ọmọ ọwọ́ báyìí kódà gbà ọdún bí bàtẹ́ yẹn ń fi ẹran bẹ̀lẹ̀dẹ̀ nínú títí bá ti nineteen eighty four òsìkò military government wọ́n ń pẹ̀lú rẹ̀ ní Michael òsìkò òní governor military administrator ó wá jẹ́ ọmọ bíbí inú àpẹẹrẹ lásìkò àwọn ìdí àgbọn wọ́n wá gbógun kalẹ̀ pé tẹ́ bá lè rí ẹlẹ́dẹ̀ kan níta báyìí ló parí ọlọ́pàá wá mú ẹlẹ́dẹ̀ níṣẹ́ mú èèyàn ẹni bá pa ẹlẹ́dẹ̀ kan tó bá sọ fún ìjọba oṣù mẹ́rin olóòtú ilé díẹ̀ nínú a kò gbúdọ̀ jẹ́ a kò gbúdọ̀ sí a kò gbúdọ̀ fi ṣòwò wà láwọn ẹlẹ́dẹ̀ ẹran rẹ̀ àtọ̀rá ẹ̀ Nísì níta èèwọ̀ ní fún Mùsùlùmí ní ẹgbùdọ̀ dé bẹ́ẹ̀. Bákan náà gbogbo ẹ̀rẹ̀ tí wọ́n bá pa fún nǹkan míì lẹ́yìn ọlọ́mọ ẹgbùdọ̀ jẹ́ ẹran tí wọ́n pa síbi Ṣàngó kódà kó ti pa àfá lójú àbò ẹgbùdọ̀ jẹ́ ẹran tí wọ́n pa tí wọ́n fi sọ yọ ọdún àlùjànnú àbí wọ́n dárúkọ àìjẹ̀yìn sí ẹ̀gbùdọ̀ jẹ́ ẹ̀tọ́ra fáwọn tààrà táwọn alùpá nínú àwọn àbá máa ṣe wọ́n lè bẹ̀rẹ̀ kan jẹ̀nàjẹ̀nà wà pẹ́lá sí wọn tààrà náà ní tààrà wo ẹnìkan dára rẹ̀ yá wọ́n lọ yẹ̀ wò wọ́n ni wọ́n ti fún ẹran rẹ̀ wọ́n wá ní ká pa abo ẹran dúdú ká tún sí ọ̀nà mẹ́rìndínlógún ọ̀nà mẹ́rìndínlógún ó sì ní ìtumọ̀ ní ojú bá ó tún ní ìtumọ̀ ní ojú yìí ẹ̀sẹ̀ pín sọ́nà tó ti rán mẹ́rìndínlógún náà ẹni tó bá ti pa gangan ohun òkúrò jẹ́ ń bẹ̀ ní tó bá ti pa gbọ́lọ́ yóò lọ́kàtà ìtẹ́nà fẹ́ báyìí tí wọ́n pa fáwọn táláwọn fẹ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ òkú sílẹ̀ ẹran ẹ̀rẹ́ pẹ̀lú ẹran sàráà nẹ́bí wá mọ́sálásí lẹ́yìn jẹ́ ọlọ́mọba ní wà máa orí ìlàlẹ̀ Gbogbo ẹran sábà ti sọ ní nǹkan ní lẹ́yìn ọlọ ẹ̀gbùdọ̀ jẹ́. Ọlọ́ni àmọ́ o nínú àánú ọlọ́run nínú ìjọ ọlọ́run lẹ́yìn wa ọba tó sòfin ọmọ òfin ló sì àwọn tó sòfin mú ọlọ́run ọba kó bá ti di nǹkan lẹ́nu àtúntì sílẹ̀ rahmatan ní ti ìkẹ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run àmọ́ bàmàmì tó rọ̀ ẹnikẹ́ni tí ìkó nípa pámọ́ra tó bá mú ebi ti pa ẹ̀mí ti fẹ́ bọ́ tó wá lọ jẹ àwọn ta ní kó má jẹ yìí tó bá ẹran ẹlẹ́dẹ̀ tó ti kì í mọ́lẹ̀ tó ń jẹ́ kó mọ́ bá kú tó ní kò jẹ́ràn kankan mọ́ àbí ẹran tí wọ́n pa ibi òòsà òun bá ń lọ wọ́n náà fi ẹran rúbọ lórí ìta mẹ́ta ẹ̀mí ẹ̀jú bẹ́ẹ̀ bọ́ ọba rí kíkì àti ìdọ̀lọ́ fry orí lórí ìta mẹ́ta ebi bìbí bẹ máa fún ẹni ẹgbẹ́ bọ́ ọba jókòó sí ọba kù kára ọlọ́run ọba ní kò lẹ́sẹ̀ ẹwọ́ lọ́wọ́ ọlọ́run tó ń pọ̀ níjà àwọn ẹ̀jẹ̀ pé tí ìnira bá dójú ẹ̀ kàkàtẹ́ ni ó fi bọ́ àwọn tí mo ní ẹ má ṣe ní ẹṣin níwọ̀n gbà tí ó gbẹ́mi ní dúró ọlọ́run bá gbìyànjú pé bá máa dúró lọ́gbẹ̀ẹ́ rọ̀bà bí gbogbo ẹnikẹ́ni tí ìnira bá sí ìnira tó fẹ́ gbẹ̀mí ẹgbọ́ yóò ìnira tó fẹ́ mú ẹ̀mí lọ tó ṣe wípé tí ò bá lọ jẹ lẹ́gbẹ̀ẹ́ yẹn lásìkò yẹn ẹ̀mí ẹ̀ lè bọ́ ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ṣe ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹun méjì Fẹ́rọ máa rí yìí ṣe mọ́ ìjọ ń wá ẹgbẹ́dẹ̀ ẹ̀ṣù tẹ́lẹ̀. Ìwọ̀n bá èyí tí ó ti gbé ẹni rẹ̀ dúró nìkan ló jẹ́ ń bẹ̀ kò tún jẹ tó sì kò tún jì sápò. Wàlà áádé yóò tayọ àlà àjọ̀rú rẹ̀ tó àìmọ̀ ó ti lẹ̀ṣẹ̀ tó ti pé ìsílà lórí tó bá mú ìyẹn ṣe òògùn lọ ṣe kọjá abẹ tó bá ti ṣe kọjá ẹ̀ ó ti bẹ̀ṣẹ̀ torí pé dájọ́ ọlọ́run ọba aláforíjì ọlọ́run bó ti bẹ̀rẹ̀ ọlọ́run

ó mọ òfin ó sì máa wá tó ṣòro fún ọlọ́run gbèrò nira fáwọn ẹ̀dá ẹ̀ eléyìí bẹnu mọ̀kọ́sù ṣẹ̀ríà gbogbo ẹnikẹ́ni tó bá máa sọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ẹnikẹ́ni tó máa sọ̀dájọ́ ẹ̀sìn ó gbúdọ̀ máa rí ilé ìsì ẹ̀yìn mọ́ ìpìlẹ̀ yẹn kò kì í ṣènira tó bá ti bẹ́ẹ̀ fi ṣe ìnira yóò kì í sílẹ̀ níwọ̀n bá tí òfin bẹ́ẹ̀ lọ ní gbogbo òfin ìsìláàmù bó ṣe rí nìyẹn ìjẹ wá sí ẹ̀ṣẹ̀ ní ẹni tó ṣe ń pa fẹ́yìn rẹ̀ ti fẹ́ bọ́ tó lọ jẹ ẹlẹ́dẹ̀ ìjọ rẹ̀ kó ṣe ló ṣe ṣùgbọ́n lọ́wọ́ bá náà ló ní kó ṣe látara kó ṣe nìkan náà ọlọ́wọ́ bá ní fáyín iná lọ àgbàmú rẹ̀ dájúdájú ọlọ́run ọba aláboríjì ni ọba oníkẹlọlọ àsìkò ló ń dé nǹkan yẹn kò lẹ́jẹ̀ rípọ́lọ̀ náà ló ń ṣe ọlọ́run ti borí èyí ìpìlẹ̀ kan ló jẹ́ nínú ìpìlẹ̀ òfin ẹ̀sìn wa rà هذا نبي وهذا حرام إن الذين يفترون على الله Àwọn ọba ní lẹ́yìn ìgbà tí mo ti sọ tó jẹ́ haram kẹjìnà sí, in tó jẹ́ halal ẹlẹ́tọ̀ọ́ sí òtìsọ méjèèjì ẹnu ẹnìkan wà àgbà, in tó ní ọlọ́run léléèwọ̀ kó a máa pẹ̀léèwọ̀ fáwọn èèyàn, ẹnu ẹnìkan ò

irú ẹni ẹ tẹ bá bí léèrè tó ṣe ti pé ẹmù kan rárá o ó mọ tó ń tọ ṣẹ̀rí àní ó ti fi kéde yìí ẹ má sálámà sí bọ́bá jẹ́ màmú bá ń kírun ẹ má kírun lẹ́yìn ẹ̀ bọ́bá kú ẹ má pẹ̀lú wípé ìtọ́lọ ń ṣe léèwọ̀ ó ṣe lẹ́sìn fún rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá nẹ́ẹ̀sì ni ìtọ́lọ ń bá ṣe lẹ́tọ̀ọ́ a kò gbúdọ̀ sọ́dé wọ̀ tí wọ́n ò bá fẹ́ràn nǹkan yẹn o lè má ṣe ṣùgbọ́n bá sọ́dé wọ̀ sẹ́lè ẹnìkan jẹ ẹ̀bà wa kí ló jẹ ẹ̀bà ní haram haram haram báwo ohun ìjẹ́ tó wù ẹ̀yìn lẹ́pàá tó wù ọlọ́run gbé ẹ̀bà ní haram ẹnìkan ṣe ra ọkọ̀ gbogbo ẹ̀wà ń fi ọlọ́pàá àgbàrá kàrí ah! àjẹ́ ìta haram ní òwúrẹ́ in tó ń sọ ní ẹ̀jẹ̀ ní èyàn lè fi ní kúdọ̀ pé wọn ọ̀rá ọkọ̀ o lè jìdá ìfò ní o tẹ́lọ̀ wọlọ́mọ tó rí tó kúrò tó lè mara ṣùgbọ́n bá sọ sí èèwọ̀ fẹ́ lò sí tọ́lọ́wọ́n bá fi wá jẹ́ kó yẹ wa ní kí wá láti ẹkún wíwú ni máa ولا تقولوا لمن يرزقه الكلب الله وبان ايما in tó ṣe wípé ẹnu ara yín irọ́ lẹ ń pa àwọn nǹkan tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ tó ṣe ní halal ẹwà máa fẹnu ara yín tó ní haram tó ń bẹnu lójú àwọn lárúbáwá kí islam ó tó dé wọ́n lè sọ pé ràkúnmí kan tó bá ti bí mọ nígbà ayé báyìí ó ti dàrá ẹnìkan ògbúdọ̀ jẹ́ ẹnìkan kan ògbúdọ̀ mú wọ́n sọ ti haram àpéjúwe tó súnmọ́ náà ní èèwọ̀ nílẹ̀ Yorùbá ilé èèwọ̀ ni ilé àìsè o ilé àìsè bẹ́ẹ̀ o gbogbo àwọn ìgbàjẹ́ ń pè léèwọ̀ yìí tọ́nà ló pè ẹ̀ṣẹ̀ tó tóbi ní ìgbàlọ́wọ̀ pè ní haram àgùdọ̀ pè ní haram ìjọba bá pè ní haram àgbùdọ̀ pé ní halal ṣùgbọ́n kí ìwọ́n wá ń jáde nítorí wípé ìwọ onífẹ́ tí kó ogun ọkọ̀ tó tẹ́ lọ́wọ́ olè má ti fẹ́ bẹ́ẹ̀ àmọ́fẹ́ pé lára mù lẹ́lẹ̀ Ọlọ́run ọba ní máa máa sọ lórí ara yín àwọn nǹkan tó ṣe wípé látara irọ́ ahọ́n yín lẹ́fí sọ wọ́n di haram ọlọ́nkọ́ ló pè é bẹ́ẹ̀ ẹnu yín lẹ́fí sọ àwọn nǹkan náà dè wọ̀ mọ́ra yín lọ́wọ́ ẹwà máa gba kí ọlọ́nké ẹ máa sọ pé lè yàrá mù eléyìí aláì ẹ̀gbùdọ̀ èyí lẹ́ lè jẹ́ pọ́lọ̀ ọba ló ń bẹ́ ìṣẹ̀lẹ̀ ń pa ọmọ lọ gbọ́nà òpè lára àmùnẹ́ lólópè bẹ́ẹ̀ ń gbọ́nà òpè ní àláàlẹ̀ ẹgbẹ̀pá láàrin lẹ́ni tó ń dada pa ọmọ lọ الذين يفترون على gbogbo àwọn tí wọ́n máa ń dada pa ọmọ lọ láàyò ìrú oníṣòrire ọlọ́run gbé wọn lépẹ̀ torí pé nínú ẹ̀kẹ́ tó tóbi púpọ̀ ó ní tọ́lọ̀run ò sọ kéèyàn sọ bọ́lọ̀run ló sọ ìwọ náà bó ṣe dúró nítò òbí tẹ́nìkan ti parọ́ ẹ̀mọ́ tó wọ́n ló sọ ó rí pé kò sí bó ṣe ó bù ẹ̀kùn nígbà níjọ́ òun rà tẹ́lẹ̀ ẹ̀rù ojókòó wa ní ṣọ́ọ̀bù ẹ̀ ẹnìkan bá dé wọ́n bá mọ ọmọ ẹlẹ́pà kalẹ̀ ó ti kòrò ló wọn ni táàfà ní ìjọ náà níbi tí wọ́n ti gba àwẹ̀ táwọn ẹni kú ọ̀dọ́ òṣùṣù ní pé ìwà ìṣọ́ ìwà látàárọ̀

ẹja ti ń gbẹgbẹ kó ló ti bá tọ́ sọ yìí tábà tọ́ sọ yìí bẹ́ẹ̀ ti ẹ̀sọ̀ pẹ̀ o ẹjẹ wọ jẹjẹ o àwọn ọ̀gá kẹ́yìn nìkan lẹ́wà ní kò sí lọ́bù mi ẹgbọ́rọ̀ lóòótọ́ kò sí sọ pẹ́lú mi àwọn àdúgbò ọ̀hún ṣe ní ìwòrọ̀ mẹ́rin òun máa ń rẹ̀pà lọ́wọ́ ẹ̀ẹ́n ibi ẹ̀jú rẹ̀pà òun kò sí omi lè gbẹ̀yìn gbẹ̀yìn bọ̀gbìn lẹ́nu níbi àárẹ̀ pa ó gbìyànjú ẹ̀sìn tó tóbi lórí ẹ̀ káparọ́ iṣẹ́ èèyàn òṣè mọ́ẹ̀ bẹ́yàn bá jẹ́ olè bábá pẹ̀ lólè kò ní ìdùn ọkàn yarí amẹ́ni tí kì í ṣolè kí wọ́n parọ́ lè má ẹ̀ṣẹ̀ tó kú nǹkan yẹn tóbi nílẹ̀ ìbànújẹ́ tó tóbi ní ìdí nìyẹn tó ní lẹ́pẹ́ ìtọ́lọ́wọ́ sọ kéèyàn wá bọ́ ọ̀dà kọ́lọ̀ lórí rẹ̀ ìtọ́lọ́ ń pè ní haram kéèyàn sọ kọ́lọ̀ ń pè ní halal ìtọ́lọ́ ń pè ní halal kéèyàn sọ kọ́lọ̀ ń pè ó fi ọlọ́wọ́ bá yí ń bọ̀ lọ́lọ́wọ́ bá fi sọ pé mẹ́lẹ́dì náà yà sàrù aláàlá ìrìnkẹ́ náà tí wọ́n bá ń dàgbà pààrọ̀ mọ́ lọ tọ́lọ̀ òòsọ tí wọ́n lọ ọ̀bà ló sọ ọ̀bà ní òní ńlá wọn ò ní jèrè wọn ò ní sóyire ọlọ́wọ́n bá gbé wọn sépè àfọ́ alhábì nínú kẹfì alẹ́ rahmatullah wọn ni wọ́n yẹ́ tukùnù bí hàdá kúlù mọ́ni bẹ̀dẹ̀ bìdẹ̀ àtàn lẹ́yìn sàlá òwúrẹ́ mùtánàdùn ṣẹ̀fì eléyìí náà ó kó sínú gbogbo ẹnikẹ́ni tó bá mú nǹkan kan wọnú ẹ̀sìn àdádálẹ̀ ó mú wọnú ẹ̀sìn tọ́nà wo èé lẹ́sìn tí wọ́n ń wú fáyọ́fárẹ̀ ìdí irú ẹni náà láàyò ìlétò ó nù áyà yìí ó kó gbogbo àwọn aládàádálẹ̀ ó mú wọn sí torí pé àdámọ́ ọmọ nìyàn bá a fi jókòó kò sí bọ́kà ṣe lè tó ọlọ́run tó sọ báyìí o kò wá gbà á ah, ọ̀rọ̀ lọ bá a tiẹ̀ ṣe àgbàgbà á ìtọ́lọ̀ ká wá wá lọ ká wá bọ̀ kó lọ jẹ́rọ ẹlòmí fẹ́ lè sọ pé bó ṣe dúró yìí ọlọ́run òun ní one thousand tó bá mọ̀ ní kalẹ̀ dáadáa ló ń gbóhùn lórí olórí àwọn ọlọ́mọdé ẹ̀ títí ìsọpọ́ lọ́run ló lòun ìgbé lójúṣe ọlọ́run tí ò lápọlẹ̀ lánàbí ọlọ́run kò ní lérò kò lérò lẹ́yìn ṣùgbọ́n bàbá bá ti gbàpá nàbí náà wọ́n mọ̀ tẹ́lẹ̀ wọ́n ní torí pé kì í ṣètò ẹrú ilẹ̀ ló ń sọ wọn lọ́rọ̀ ọlọ́run bó tilẹ̀ jẹ́ pé olórí òkúrọ̀ ayé kò ní gbọ́dọ̀ máa mọ̀ òkúrọ̀ gbà ẹ̀ṣẹ̀ ńlá náà ni kéèyàn ó máa parọ́ mọ́ lọ kọ́ ọ̀kà sọ pé ọlọ́run ní ìjọ láti mo ti bọ̀ lọ́sí rán ọlọ́run ní ìjọ ọmọ báyìí ìgbà wo ló sọ olórí sọ fún ẹ̀ṣẹ̀ tó sófin ni ìtọ́nà òwú àti ìtọ́nà ọba wí kéèyàn ó wá ń yí lọ́rùn sí ìgbẹ́ lá ìwọ́n sọ pé ó gbogbo àwọn tí bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní nẹ́lẹ́bí na ya sọ́rú na ọlọ́wọ́ ayẹyẹkẹ́ bí bàláyù lè hù ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n máa ń pa irọ́ tí wọ́n dáadáa ya arọ́ pamọ́ lọ́wọ́ ọba tó dá wọn láàyè ìlú wọn. láàyè ìlú wọn. ọlọ́wọ́ bá ní wọn ò ní sórí ire wọn ò ní là. mọ̀tàrún pọ̀lú ìlú wọ̀lẹ̀wọ̀n aláwọ̀ nàìjíríà. ọlọ́run àwọn fi dá àwọn èèyàn jìnnà ó lérò lẹ́yìn ọlọ́nà ọlọ́nà àbí kí lẹ́lẹ́ ṣe lórí àfá lọ́lọ́ ń kàtíkù tọ́nà wọn ẹjọ́ ọlọ́run bá ti sọ̀rọ̀ láì tí wọ́n ń gbà sí ti sọ̀rọ̀ gbogbo ìrìnà ìlú gbọ́dú lẹ́nu èyí ń bẹ nínú ìlú lára yìí àbá mi òǹkọ mẹ́rin aláìsí kiri yóò lára ọ̀sán mẹ́rin nígbà bá ti pa pé òbí náà gbọ́dọ̀ náà tó àwọn ọmọ ìlú hmm, ìyàwó rẹ̀ ọlọ́run kó tó lọ àwọn ọmọ ìlú ah, ìsọ́lọ̀ ló lè sọ bẹ́ẹ̀ àlọ́dún ah, ìkọ́tọ̀ òun ò bá mú gbà wọ́n pàdé sọ pé ọlọ́run náà ìyá yíyá ẹ̀wà lọ tó lọ fún ọjọ́ rẹ̀ àwọn èèyàn ń fi orúkọ ọlọ́ irọ́ wọ́n fi ń gbá àwọn ènìyàn ọlọ́run bá ní gbogbo ìgbádùn tí wọ́n rí kan máa rí níbi irọ́ yẹn mẹ́ta nǹkan rí. Ọlọ́run ìgbádùn wọn gbá díẹ̀ gbogbo ìgbádùn tó bá rí kan rí níbi ìmọ̀ parọ́mọ́ lọ wọ́n ti bẹ̀ mówó jọ wọ́n ti bẹ̀ mó dúkìá jọ wọ́n ti bẹ̀ lókìkí ẹlọ́gbọ́n wa tó náà. متاع قليل gbogbo báàbù tí wọ́n bá rí gbogbo àdùsá bá rí ilẹ̀ fúgbà díẹ̀ náà ni tàbírí wọ́n fi tú wọ́n láwọn ọmọ adáàbò tààlì wọ́n bá dé wájú ọlọ́ńtọ́ gbogbo kìyàmà ìyà ẹlẹ́tẹ̀ẹ́ lérò yóò jẹ́ sí wọn wọ́n bá dé wájú ọlọ́ńtọ́ ó ti ń bẹ̀ẹ́nú àwọn àbá àkárí tí wọ́n ti rí lólè ṣùgbọ́n wọn ò ló pẹ́ láti rí ibi tí lẹ́lọ́mí ti dìgbà fúdà ẹlòmí ti gbó fún ibi ajá ní olójàre láyé torípò náà mọ ìyàtúkọ sọlọ kò pẹ́ ọlọ́run tó láti ìwọ́n tó gbọ́ra rẹ lágbọ́n mọ́ làwọn òṣèwà gbára ẹ̀ làbáyìí ẹ̀sìn ìkan ìyẹn ọlọ́run ọba máa ń fi wọ́n ṣe nítorí pé wọ́n ṣe jàǹbá fáwọn èèyàn àwọn èèyàn náà rọ́bìn ìgbìtẹ̀lé wọn nítorí pé wọ́n ti ní tọ́lọ́ náà wọ́n fọ́ ọlọ́run ọba gbá wọn lórí wọ́n fi bọ́ lórí àwọn èèyàn ní jìbì ọlọ́run bá mi wá àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ mọ̀tá ìkọ̀ ìgbádùn tí wọ́n wulẹ̀ sáré láyé fún bàjẹ́ náà ni. wọ́n Bọ́bá padà déwájú ọlọ́run ìyà ẹlẹ́tẹ̀ lérò yóò máa jẹ́ ti wọn níjọ́ náà. Wọ́n lọ sí ọlọ́run ọlọ́run ọlọ́run àlẹ́ ìgbàmù Wọ́n lọ sọ̀rọ̀ ọlọ́run wọ́n láti ìgbàmù ẹ̀yìn ẹwú àwọn Yahudi àwọn wo làwọn Yahudi àwọn náà ní àwọn tí wọ́n pe àpò mára bá wọn tẹ̀lé ànábì Mùsá àwọn Yahudi kàlẹ́ ìṣẹ̀lẹ̀ rẹ̀ ọlọ́wọ́n bá ní àrọ́pùnà náà tọ́tọ́ sínú ààrẹ ìkànnì kọ́jú àwọn nǹkan kan bẹ̀ tá a ti sọ fúnra ànábì pé àti àwọn nǹkan yẹn léèwọ̀ ṣáájú báwọn Yahudi àmọ́ nígbà tánẹ́bì ní sáadé àti nǹkan yẹn lè wọ̀ mọ́ ìgbà tó tún dojú rẹ̀ ànẹ́bì àwọn ọlọ́run sọ pé ní ká ṣe lè wọ̀ yẹn ó ti dẹ̀ lọ ṣùgbọ́n ṣíṣe tá à ń ṣe yẹn ìgbà tí rẹ̀ ànẹ́bì ti dé ìwọ lòmí ìtọ́ bá ti dé wọ̀ látòrí ànẹ́bì kò tún lè jẹ́tọ̀ mọ́ ìtọ́ bá ti lè jẹ́tọ̀ látòrí ànẹ́bì kò tún lè jẹ́ ìwọ̀ mọ́ láyé parẹ́ torí kò sànẹ́bì yìí lẹ́yìn ti ẹ̀ náà ọlọ́run bá fi pàkíyèsí àmẹ́bí wípé àwọn nǹkan mẹ́rin bẹ àwọn èèyàn lè mọ bí ọgbọ́n tẹ̀lé ìkàbá ìgbé wọ̀ tẹ́lẹ̀ tẹ̀lé ìgbà tí múta dé orí ìgbé wọ̀ tẹ̀lé ìkàbá ọlọ́run nílò òótọ́ ni àmọ́ nígbà tí wọ́n ti dé yìí ti pé ó ti pin اللهم بارك وعلى الذين هادوا وعرفنا ما قصصنا عليك من قبل ọlọ́wọ́ bá ní nítorí àwọn Yahudi àwọn ọlọ́wọ́ bá kúkú ti ṣe léèwọ̀ ní wọn lórí àwọn nǹkan bá fún ya ẹ̀nẹ́sì ṣáájú pé a ń jíyàwó ló máa ń ṣe láì anìkan máa ń ṣe láì anìkan máa ń ṣe láì a sì tún padà sọ́bẹ̀ tọ́pẹ́ ìṣẹ́ ilé lẹ́nu wọn. èyí tá a ṣe lé ìwọ̀n bá wọn tá a ṣe lé ìwọ̀n mẹ́rin àṣàkóso fún wọn lérí ẹ̀. àbáwọn ìyàwó ní wọ́n padà tàbò sí fẹ́mi ara wọn tọ́lọ́ bá ṣe nǹkan kan léèwọ̀ fáwọn Yahudi wọn ò ní débi nǹkan yẹn ṣùgbọ́n gbogbo etí bèbè nǹkan yẹn wọ́n dùn bẹ́ẹ̀ jẹ́ kí àwọn Yahudi yẹn tọ́lọ́ bá ní ẹ̀mọ́ mú yìí Yahudi ọ̀sọ̀ pé náà lè rògbò owó àwọn Yahudi wọ́n ní a máa mú ṣùgbọ́n ìbò a lè máa rògbò ìṣẹ́ṣẹ́ àwọn ìyàwó mi bọ́lá ń bá ṣe nǹkan léèwọ̀ wọn wọ́n máa tún rọ kiri káǹkan yẹn wọn ò ní kó tẹ̀sẹ̀ yẹn yẹn Friday wọn ò lọ lẹ ìwọ̀ sódò tó bá ti di jọ sátọ̀dé wọn ò ní lọ kó ẹja tó bá ti di àárọ̀ Sunday wọn ò lọ ìbí tí wọ́n ní wọ́n mọ̀jì náà ní olè ẹnu péjọ sátọ̀dé ní ẹgbẹ́ ìdílé wọ́n á ti jẹ ìwọ látàlẹ́ price dọ̀la báwọn yahoo ti ṣe ń ṣe nìyẹn ọlọ́run bá ní gbogbo ń ta ṣẹlẹ̀ ìwọ̀lẹ̀ wọn lórí náà gbogbo ẹ̀ náà ni wọ́n ń rọ́lù Bàbá àtọ̀lá mọ̀ sọ́lá nà wọn lọ́ní àwùjá gbòjú táwọn ìyàwó bí. Bàbá àbáwọn ìyàwó ti bẹ̀rẹ̀ ni wọ́n sàbòrò sí ìgbòdà wọn lórí àwọn òbin ọlọ́run lè ó ṣe tọ̀ún lé wọ̀, ìgbà bí fífẹ́ lè mọ́mà, kéyìí ó Ẹlùmí ń tó mọ̀ pé àrámù ọ̀nà káàkiri kò máa ẹlòmí ìgbógbó mọ̀fẹ́rẹ̀ ẹlẹ́dẹ̀ ara mú ogun ṣe kàkó máa ń jẹ́ lọ́jẹ́ àwọn kan mi ń bẹ tá ń rọ́lù látara ìmọ̀ kan látara ìmọ̀ látara kò ní wa ẹ̀tún wá wà ọlọ lẹ́yìn ìgbà tí mo lè òkú Ọlọ́pẹ́dájọ́ ọlọ́wọ́ bá rẹ̀ ànẹ́bì, ó ń bẹ lálàánú, ó ń bẹ lálàforíjì fún gbogbo ẹnikẹ́ni tó bá fi àìmọ̀ kan jẹ lọ, tó bá fi àìyé tó fi lọ, tó bá tó fi jọ òun ọlọ́run ọba mọ́lẹ̀. Gbogbo ẹni bẹ́ẹ̀ nígbà tó wá yẹ tán wá túbá. Ó máa dàbú ọ̀tọ̀ àforíjì. Ó tún bá lọ sọ́dọ̀ ọlọ lẹ́yìn ìgbà tó ti wá yẹ pé, "Ah, àṣẹ́gbogbo tí wọ́n ń ṣe yìí, àṣẹ́gbogbo dáa, lẹ́yìn ìgbà tó wá túgbà yẹn tán wá fúlarú ọlọ́run tó wá ń rẹ̀ tún tó tuntun ó nílé kan sí lọ bí máa mú sí bàdọ́rọ̀ wá ó tọrọ kò ní gbogbo àti bá ń kọjá ń bí ilé ọtí ẹ̀ yóò sọ ọmọ ọtí ò dá o wọn nà ẹ ìgbẹ́nu ẹ̀ lọ́n tó bá jọ mú mi náà dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ kò dá ìjọba wa Lẹ́yìn ìgbà tó bá mú lábẹ́ gbogbo ohun tó ti fọwọ́ ọ̀rẹ́ ara rẹ̀ bàjẹ́ kó sì máa fẹnu ṣe. Ìnáwó bẹ́ẹ̀ mi bá nìkan láwọn òkúrò rọ̀ ní. Dájọ́ ọlọ́run lẹ́yìn ìgbà tí ẹ bá ti kú bá kílókà lọ́kùnrin. Ọba aláborí ọba onítẹ̀lọ́rọ̀ ọba tó dáa wa kò ní tó bẹ́ẹ̀ fi gómìnà ìjẹ wá ṣe ìdí nìyẹn tó ti dẹ́pẹ́ nínú àmì bọ́lọ̀ fẹ́rẹ̀ èèyàn ó náà ní bọ́lọ̀ kó fi kú sí bá kó fi rọ̀ lọ́rùn àwọn èèyàn bá ń bẹ wọn á lo àárọ̀ wọn á lo bálabàla wọn á lo ọ̀sán wọn á lo bálabàla wọn á lo alẹ́ wo mọ́gírìbì wọn á lo bálabàla ìsáyà ọmọ àbọ̀ báyìí wọn bá tún bá ọlọ́run ti bá ń tún bá wọn àwọn bàbá wọn kò kọ́ kọ́ lọ́wọ́ torí kò sí bẹ́ẹ̀ ṣe tó tó tóbi lọ́dọ̀ الذين أسرفوا ولا مقصرين لعبادي الذين أصرفوا على أنفسهم أولا يا بابا صلوا ni ẹlẹ́rí náà على أنفسهم ọlọ́ọ̀bá ni ẹgbá mi sọ gbogbo àwọn ẹrùsìn ni táyà ń pa àwọn gbogbo òmòdó fẹ́ gbó níwájú ọlọ ẹ̀ṣẹ̀ yìí pọ̀ ọlọ́ọ̀bá ni ẹ má ìjà kàn nínú àánú ìlú ọlọ́run ẹ̀ṣẹ̀ wo ló ìfẹ́ bó ló ṣe pọ̀ tó wá ju ìṣẹ́ ọlọ́run lọ ẹ̀jẹ̀ akẹ́ níbi àánú ìyẹn ọlọ ẹ̀jẹ̀ wo ló tẹ̀ ó palẹ̀ ohun tí ojú ẹ̀jẹ̀ náà olùyìí gbogbo ẹ̀jẹ̀ lórí ọlọ́wọ́ bá nílá dákúnlá kú ní ọ̀pàtìlá ọlọ́wọ́ bá ní ẹrú fún kó mọ́ dákàn nínú ìfẹ́ èèyàn ọlọ́run. Ọlọ́run bá ní gbogbo tí jẹ́ ẹ̀ṣẹ̀ pátá, kò sí kájú ilé borí ẹ̀jì. Bó bá ti dúbá, ẹwà ánú ọlọ́run lẹ́yìn wá. Jẹ́mọ́ ìṣúlé tó wá fi ẹ̀yìn kúkú yẹn tó padà wá bá lórí gbogbo nǹkan tó fi ọ̀dọ́ ṣe ọlọ́fẹ́ àbúrò ìdáyà ọ̀kan nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ní gbogbo àsìkò èwe ọ̀dọ́ kò bẹ́ẹ̀ tẹ́tẹ̀ tí kò sì náà ní ẹ̀ ṣùgbọ́n pàtó wá ń di wípé ó bá yí padà ó yí padà tán yányá kò tù bá ó náà tó bẹ̀ sí bá wọn ní ilé tó dà nípa ọ̀túnda rẹ̀ tó gbajúmọ̀ yẹn lóbùdó pé ìdárí látún á dídùn ní ìgbà ilé mo kérò bí ìlàrí ọ̀díká ànàrí ni ìlàrí látún á dídùn ní ìgbà ilé ومنهم بالذي قد كان مني مقر بالذي قد كان مني وما لي حيلة إلا رجعي لأفوك إن عطول وحسن ظني لأفوك إن عطول وحسن ربي فما لي دينة إلا هداني لعفوك إن عفوت وأحسن ظني لعفوك إن عفوت وأحسن ظني ولو أني سقرت في ندم عليها أضلت أنا وقرأت إذا فكرت في ندم عليها أضيت أنا بلي أجن بزارتي جل جلولا وأقطعه لعمري الثمن يوم بشارة الدنيا دونه وأفضل لعوري أمن ولو أني صدقت دنيا ولم تلها لها ظهر المجنين قلبت لآلها ظهر المجنين ولو أني طلبت الزرد عنها طلبت لآلها ظهر المجنين طلبت لآلها ظهر المجنين تظن الناس بي خيرا ظني لشر الخلق إن تعف عني يظن الناس بي غير بعيد لشر الخلق إن تعف عني لشر الخلق إن تعف عني Ibi tí a tún áyà, ó náà níbi ọ̀rọ̀ àforíjì, ọlọ́run ọba ó forí jẹ́ nìkan kan wá àǹfààní ta ní náà nípa ìgbẹ̀láyé bó bá ti fi wẹ́lú àbúríkì òṣè ṣe má gbogbo ń ta nípa ìmọ̀ ṣe ọlọ́run bá lòun ṣe tán láti foríkì àwọn olùgbé rẹ̀ fún ìyàn bá ti sọ̀rọ̀ àforíkì àfáà ó ní ìlà ayé nítorí àdúgbò èyí tí mo ń sọ̀rọ̀ ní mo kí rọ̀ ní ìrìnlẹ̀ ọdún kò ní ìyí gánìkà ó tẹ̀sẹ̀ máa tọ́ tí mo ṣe fún bí èyí náà mà tí a màtí bọ́mọ̀ ìyá bá rí lọ pé òun mọ́ tó ní àfáàrí ògùn kírù bílẹ̀ ní ìkọ̀dùkà ní èyí tí mo ṣe ní kọ̀kọ̀ tẹ́nìyà kan òun mọ́ mi ó wá ń sọ síwájú tó ní bàmáà ní Lílà tó ń lílà ó ní ìbá ní mo tó jẹ́ ọlọ́run ọba tó náà mo sì tún lágbìyè lé lọ́lọ́. Mo gbà pé tó bá kàforíjì fún mi kò jẹ́ni tí ó jọ, mo sì ní àgbìyè lé dáadáa tọ́dọ̀ ọlọ́run mo dúpọ́ bá aláforíjì lọ́lọ́run ọba. Àkàmí dálà ní ibi ìgbà ọya. Àkàmí dálà ní بي بغايا الخطايا فتمي زلة لي في الخطايا ولكن ما قيد لقاكم ìrìn ẹ̀ṣẹ̀ wo ní owó kópa ń bẹ̀ فأنت عليه يدور والليل ومني فأنت عليه يدور Àmọ́ mo gbà owó ọlọ́wọ́ ọba ọba láàánú ló jẹ́, ọba oníkẹ́mì ọlọ́wọ́ bá ń ṣe. Ṣàbátàrù bí lẹ́jà ní ìrànlẹ́ ha. Gbogbo ìgbà tí mo bá ti ń ronú nípa bí mo ṣe lo ewé, gbogbo ìgbà tí mo bá ń ronú nípa bí mo ṣe lo ọ̀dọ́. Ọlọ́dún àná ilé ọkọ̀ òjìdí. Ó ti máa kì í di ọwọ́ mi, máa kì í bẹnu, máa mọ́ sí kàjẹ. Wọ́kọ̀ àti ní abọ́dún àná ilé ọkọ̀ òjìdí. Kódà máa tún mọ́ fi èékánná gbá eyín báyìí pé a Ọdúnlẹ́kẹ́ yóò lò ayé káyé tàn yẹn jẹ́ ààyè tàn ọdúnlọ́. Ó dàgbà ó jà wèrè sínú ayé, òun ẹ̀jẹ́ gbọ́dọ̀ lọ. Wà á kúrò ọ̀hún ìlànà mórí ilé ìlànà ní wà á kúrò ọ̀hún ìlànà mórí ilé ìlànà ní. Ẹni ló máa ń kú rẹ̀rẹ̀ rẹ̀ yìí tó pọ̀ ń bẹ̀ ìrànlá wọ́n ti ṣe. àdàádà ayé làwọn ti lé kiri yàtọ̀ nínú bí fẹ́ẹ̀rẹ̀ ọ̀gbà ní ó wá ní gbogbo tí àwọn èèyàn máa sọ pé ẹni mara وإني لشر الخلق إلا عني لشر الخلق إلا عني Oríṣùgbọ́n tó bá ti kọ̀rọ̀ ó mọ́ra. Bẹ́ẹ̀dẹ̀ ọlọ́run, òun èéjẹ́ ti rẹ̀ táwọn èèyàn ń sọ ẹyàn òun ò jẹ́ bẹ́ẹ̀. Òun ò lè sọ kó ń jẹ́ bá kan níwájú lọ́wọ́lọ́wọ́ màá àbúrúkìtà ai ní ti máa sọ ó padà bẹ wíire ìyẹn tí màá jẹ́ kó yọ wa pé kò ní bẹ̀sẹ̀ ti pọ̀ tó ẹni tó sọ ìfààní náà lẹ́yìn tó lọ pàdé ọlọ́run tó lọ́rọ̀ àbúrú ìlú dáyẹ láyé ó sọ nǹkan kò sí bẹ́ẹ̀ ti pọ̀ tó kò sí bá ti mọ̀ án tó lò ṣùgbọ́n ìfùfà jẹ́ kó tó bá fi fi ń gbọ́ pé nǹkan ò dá máa sáfù máa jìnà sí ti máa tún bẹ lọ ọlọ́wọ́n ọba kó gbé ọdún ìrìnà jẹ́jẹ́ kéèyàn wá ṣe bẹ́ẹ̀ ní mímá ọlọ́pàdé ọlọ́run irúgbẹ́ bẹ́ẹ̀ ló ráyé wá ṣe tọ́nú wa máa sọ fún mi wípé ọlọ́run ò lè forí yàn ó mú ẹ̀jẹ̀ tó ṣe ọlọ́run ò lè forí yàn máa bá lọ èṣì رغبوا قلبك الذين أصرفوا على أنفسهم Ọlọ́wọ́ bá ní mo ní àní ẹ̀kọ́ fún gbogbo ẹrú mi pátápátá tẹ́ẹ̀ ti balẹ̀ jẹ́ tẹ́ẹ̀ ti tayọ àlà nínú ẹ̀ṣẹ̀. Ọlọ́wọ́ bá ní ẹwú wọn. Láàrín ọkùnrin ọ̀sùn ní rọ́pẹ́ ti láàá.

bó ti wùlẹ̀ kó pọ̀ tó gbogbo ẹ̀rọ ọba máa kó lé ìgbìyànjú ìrànlá ti tún bá ìrúpọ̀lọ̀ ọba wà lọ́gbà fún ọba aláforíṣẹ́ lọ́lọ́ ọba títí máa tẹ́mi lọ́lọ́ adọ́lọ́ ọba ní ìtútóbi rẹ̀ ibi tí a ti dúró lè ibi ọ̀rọ̀ àforíṣẹ́ ọlọ́pọ̀ ẹ̀ṣẹ̀ táàmù àti èyí táàmù èyí táàmù láṣẹ ètò ipá ìmọ̀kan láti rọ́ọ̀lù ọlọ́ọ̀wà kókòrò ìṣẹ̀wà kí wá lẹ́nu tí a lè jìnà jẹ́jẹ́ mẹ́sẹ̀ wá lẹ́nu tára wọ́n mọ ya gágá níbi ìṣẹ́ lọ wá borí ìṣẹ̀wà bá pa wá tó wá lẹ́nu ìgbẹ́ níwájú rẹ̀ ọlọ́run àwọn ìdá àti gbọ́gbẹ́lẹ̀ náà ọlẹ́ni tó wúlò fún wa súra tá ń tún yìí súra tó náhàl Quran chapter sixteen àti fẹ́ múlé nínú rọmọdọ́ọ̀nù yìí làwọnú ẹ̀ àrùbá yìí parí ẹ̀ lọ́dún káfíńtì pẹ̀lú ìṣọ́ nínú mọ́sálásí àdá tẹ̀síẹ̀ àdá ló lọ́pàtọ̀lá ní ìṣàlá ààfihàn títí di ẹ̀mí abẹ́lọ́wọ́n bá ní lórí rẹ̀ àwa àfẹ́yí kọ́lọ̀kọ́sẹ́ wa kò lórí dáadáa kó tún ti pá wa náà láti lè ṣe tẹ̀sí ọdún tí ń pọ̀ lórí dáadáa lórí ìbẹ̀rù ọlọ́run lórí àlékún dáadáa lórí àkórí yìí pẹ̀lú ògbó ọlọ́run tó bá dọ̀la àgbàjọ ìṣòro àgbà á wà á parí ìṣúra ìṣúwàtò náà okùnrin àyà mẹ́rin á parí ẹ̀ á wà á fi hàn tó bá tún di ẹ̀yí insha Allah ta'ala á bẹ̀rẹ̀ nù ìṣúwàtò ìṣúra alukur'an kì í ṣe iṣẹ́ ìyókùn lọ́mọ ọmọ ọgbọ́n kúrú gbà lọ́mọdé wípé tá a bá parí tẹ̀síì ní rọmọdọ́nù ní mọ́ríkàtù wà láyìíká wà yìí tẹ̀sí rèé parí bẹ̀ nínú Ramadan làwọn ọmọ fi ń gúnbì kan tọ́ba ti ti Ramadan bá ti lọ tán gbogbo àárọ̀ ọjọ́ jímọ̀ lẹ́yìn àsùbá tẹ̀síìrù ní gbogbo àárọ̀ ọjọ́ lásìkò lẹ́yìn àsùbá tẹ̀síìrù ní gbogbo jọ́bẹ̀ ẹ̀dógún ẹ̀dógún gbogbo ọwọ́ ẹ̀sẹ̀ láàrin aago mọ́kànlá aago méjì tóòrù tẹ̀síìrù ní pọ́sẹ́lẹ̀ láì kò sí tó jẹ́ ká mú lọ́rọ̀ fún tó bẹ́ẹ̀ kéèyàn máa gbọ́rọ̀ lọ ní gbogbo ìgbà kò sí máa sùn yàn ní lódó tó bá ṣe ṣe gan gbogbo ìgbà gbogbo àwọn ọ̀sẹ̀ yìí rẹ̀ lọ ọjọ́ tó rẹ̀ fi máa gbọ́ ní gbogbo ìgbà ọ̀rọ̀ fún ṣe ọ̀rọ̀ ní fún ẹ̀yìn ọ̀rọ̀ ní sọ̀rọ̀ àtẹ̀yíṣẹ́ ìgbọ̀n náà ọlọ́run kò sọ wá sí mímọ́ níwájú ẹ̀ èdè ní ìyàtọ̀ ìgbó náà abala ti tẹ̀sí abáfikún nìkan nínú rọmọdọ́n kò túmọ̀ sí pé ó tún lọ lórí bọ̀ ọdún tẹ̀sí ara ẹ̀ ní tó jẹ wá ló mú jù láàyè tẹ̀sí nìkan gbogbo jẹ́ ọdún túmọ̀ lára àárọ̀ tábàtì ká tún bá àtúbà ẹ̀ tẹ̀sí ìfẹ́ gbogbo ọjọ́ wẹ́nẹ̀dẹ̀ lọ́nà ìlógún mẹ́ẹ̀ẹ́dógún látàkó mọ́kànlá títí di aago kan ọ̀sán àtúndáka ìlà tẹ̀sí gbogbo ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún gbogbo ọjọ́ gbogbo ọ̀sẹ̀ òtún ọ̀rọ̀ bá parí tẹ̀sí ìlò parí láì abẹ́lẹ́ ọ̀hún wà fọ̀rọ̀ rẹ̀ òfìyẹ wa o má ti wá lẹ́ni tí ó máa ṣe tí ó máa takò lókè o má ti wá tí ó máa gbọ́ tí ó máa takò ní gbọ́ kọ́lọ́wọ́n kó ti wá lẹ́ni ọlọ́run قل أهل القرآن في الدنيا والآخرة برحمته يا أرحم الراحمين وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما بعد ما يقول بوجود يوم الأحد وجود مندي عمل يكون بمثلات وانيش ما بلو ọgbọ̀ تعبان tàbáníká رمضان ní ramadan ní ilẹ̀ yìí lásìkò rẹ̀ tó a wà sí ìsìn rẹ̀ wá tọ́da tó ó sì ní báàgì máa ń ṣe tó kálukú balagbára náà ní ìpinnu kálukú ìpínlẹ̀ tó abẹ́lọ́wọ̀n ọba gbogbo bàbá náà kọ́lọ́nkú bá ní ìjọ tó wà kọ́lọ́nkú bá ní àlùbáríkà برحمتك يا ارحم الراحمين وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم ان شاء الله عاده بلاد الشيخ من قوه البتوح لولا ان شاء الله تعالى ọlọ́run tó wà jẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته